fẹ́lẹ́dùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba dẹ̀dà ọba ṣẹ̀dá ọba tó ń jí tẹ́nìkan ò lè pa ọba tó ń pa tẹ́nìkan ò lè jí ẹ arínúròde olùmọ̀ràn ọkàn kábíyèsí ọba lánàá ọba lẹ́ni ọba ní ìgbà gbogbo ẹ kábíyèsí o dànsákì rẹ èyí ni mo fi kí n pé ẹ káàbọ̀ sórí ètò mi ètò yín ètò wa ètò èrò ọkàn àwọn òṣèré gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ètò wa ẹ nǹkan mìíràn la máa ń jíròrò lórí ẹ̀ àwọn olólùfẹ́ yín àwọn àyànfẹ́ yín la máa ń gbé wá sórí ètò láti wá bá wa sọ èrò ọkàn wọn àti pé àwọn nǹkan tí a mọ̀ nípa iṣẹ́ tíátà tó ṣókùnkùn sí wa wọ́n máa ń tàn mọ́lẹ̀ sí i lórí ètò léni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwọn tó láàrin àwọn tó make sense máa ń gbé wá sórí ètò láìpẹ́ láì jìnnà àlejò mi kínní á bá wa ní orí ìjókòó ṣùgbọ́n ẹ kí n sáré sọ fún wa pé léni a máa máa jíròrò lórí pé báwo ni àwọn èèyàn ṣe lè darapọ̀ mọ́ iṣẹ́ tíátà àti pé iṣẹ́ tíátà yìí àwọn tó ti wà ń bẹ̀ báwo ló ṣe ń ṣe tí wọ́n fi ń di olókìkí báwo ló ṣe ń ṣe tó fi ń di olórúkọ ẹ ẹ jẹ́ kí n sáré lọ ní ìṣẹ́jú àyà tí bá máa padà dé àlejò mi kínní wàá bá a lórí ìjókòó. èmi ọmọ yín ọ̀nà pẹ̀mí pọ̀ báńgbọ́pà ni mo ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò wa o ẹ àti ìyorúkọ padà èrò ọkàn àwọn òṣèré náà ṣì ni báyìí mo fẹ́ pe àlejò mi kínní ẹni tí ẹ mọ̀ bí ẹni mọ owó mi àwọn náà ni Olúwatóyìn ọmọ Báyégún tí gbogbo yín mọ̀ sí wòlíì àrólé ẹjọ wòlíì ẹ jẹ́ kó máa bọ̀ lórí ìkàlẹ̀ ń bí <laughs> ẹni yìí ẹ̀mí mọ́ máa sọ̀kalẹ̀ bí ilé ìní ẹ káàbọ̀ sórí ètò wa wòlíì àròlé ẹ bá wa kí àwọn aráalé. ẹ ṣe púpọ̀ tẹ pè wá wá sórí ètò yìí inú mi dùn gan ẹ understand láti. Uh, wá sórí program and program jẹ́ program tó yẹ pé ó máa ń enlighten àwọn èèyàn ó wà interest tó tẹ̀lé pé wá à ń gbàdúrà gan lọ́wọ́ ni but bẹ́ẹ̀ pé yẹn mo ní ìsókè ah, the call. ẹ bá wa ṣe ètò ẹ bá wa fi àdúrà ṣe ètò. nú èrò ọkàn ni ọkàn àwọn tó ń wo ọkàn nfa mi mọ gan ló ń try láti track tí mo wà <laughs> ọkàn ògo ni so ògo sí wàhálà everything ti lọ ó ti lọ dáadáa. wọ́n ní pé ọkàn ògo ni. bẹ́ẹ̀ni ẹni ẹ̀mí mọ́ tó bá ṣáà ti ń bà lé yín nílé ẹ jẹ́ ká máa gbọ́n bí ká lè tètè mọ bí a ṣe máa sáré oyè yín ẹ káàbọ̀ sórí ètò wa sà ẹ jọ ṣé ẹ lè bá wa kí àwọn aráàlú kẹ bá wa sọ díẹ̀ nípa yín fún aráàlú. sorúkọ mi báyìí sọ ní Báyìígunlọ Atóyìn mo jẹ́ ọmọ bíbí ìlú Ondo State bọ̀yá mi wá láti Èkìtì Ìkọ̀lé mo jẹ́ òṣèré mo jẹ́ aláwàdà kí ni mo tún jẹ́ mo jẹ́ ọkùnrin bí ẹ ṣe rí mo jẹ́ onírùngbọ̀n ẹ tún ń kọrin torí rẹ kó mo rí i pé ẹnjọ́ mẹ́ta yìí ó ní fídíò yín kan tó ń lọ lórí náà tẹ́ pé ó dà pé ẹ̀yin ń kọrin. ẹ mo máa ń kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn mọ̀ mo ti help èèyàn gan bíi Wizkid Davido even Beyonce mo ń kọ́ àwọn lyrics wọn but mo ní mi fẹ́ sọ for personal tó ráwọn èèyàn máa máa dúpẹ́ a lot of mo tẹ̀ máa ń ṣàdúrà fáwọn èèyàn. gẹ́gẹ́ bíi promoter aládùúrà. ọ̀pọ̀ ìwọ̀ orí ẹ̀ pé. ẹ̀mí mo ti ń sọ̀kalẹ̀ gan sẹ́mi gan lára báyìí ẹ káàbọ̀ sórí ètò ẹ ẹ jẹ́ ká mọ díẹ̀ nípa àwọn iṣẹ́ tẹ́ ti ṣe. iṣẹ́ tí mo ti ṣe ti pọ̀ ní ti àwàdàwàdà yẹn àwọn skit tí mo ti ṣe àwọn àwàdà kékèké ó pọ̀ hmm. àti mi ti ẹ̀ lè kà then láwọn fíìmù tí mo ti ṣe ó pọ̀ mo ti ṣe English mo ti ṣe Yorùbá yàrá ẹ̀ ní gold statue Tádé Ògìdàn ló pè wá fún ṣẹ́yìn ṣẹ́yìn hmm. dín gan hmm. a tún ti ṣe oríṣiríṣi English tó pọ̀ bẹ́ẹ̀ a ti ṣe the in-laws oríṣiríṣi báyẹn báyẹn báyẹn lẹ́yìn yẹn àtún ti bá àwọn yorùbá tiwa ṣe mo wà nínú ọ̀bùn ọ̀pọ̀yẹmí ayé ọ̀la mo wà ní tẹ́tẹ́ la bí kí tó ah ó kún tí ẹ lè kà wọ́n pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ dẹ́ mo ànúta máa lájọ pẹ̀lú ọ̀nà adékọ́lá eh, iṣẹ́ tí tóyìn ṣe alákadárì ló dẹ̀ aṣá àti ṣiṣẹ́. iṣẹ́ wo gangan gangan lẹ́yìn gangan gbé jáde. ẹ̀ẹ́ then iṣẹ́ tèmi gangan produce fúnra mi tí yẹn ó lọ sinimá gbogbo àgbéléwò ti nàìjíríà ó dẹ̀ wà lórí app àwọn olóyìnbó tó ń jẹ́ Netflix ó ní the call ìpè ta ló pè mí ìjọ́ òun la pè mí ǹjẹ́ mo rí ìpè gangan ó dẹ̀ wà interesting àwọn èèyàn gan broad everywhere wọ́n like ẹ̀ so èmi náà ti ṣe eré tèmi náà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Hmm. a èmi náà tiẹ̀ wo the call mo dẹ̀ lè sọ pé eré tó make sense ẹ ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run á máa fún yín ṣe. ẹ ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kìíní lọ́wọ́ yín hmm. kí ni ẹ nípa àwọn òṣèré tí ẹ pé ah wọ́n kàn máa dé sí iṣẹ́ tíátà kò ṣe pé bí àwọn ti kọ́kọ́ lọ sí ilé ẹ̀kọ́ kan tó ti lọ kọ́ nǹkan nípa tíátà bí wọ́n ti ní ìmọ̀ kan wọ́n á kọ́ dé wá láwọn jẹ́ òṣèré tíátà kí lẹ rò sáwọn nǹkan bẹ́ẹ̀ yẹn báwo lè ṣe rí lára yín. ẹ èmi feel pé inú iṣẹ́ téèyàn bá ń ṣe kéèyàn láti kọ́ sí àti láti mọ̀ sí ó wà very important hmm. ẹ̀ ń pé iṣẹ́ tíátà ó ti wà adulterated kí ni ti wà adulterated àmúlùmálà ti wọ̀ hmm. from my own opinion because ó máa look insulting fun fún dẹ ìpele orí ọ̀fẹ́ wà gbáwọn èèyàn kọ́ dé àwọn ah, dẹ̀ ti popular ti but even torí ọ̀fẹ́ bá wà there is a place to learn tèmi to wá nìyẹn from school ẹ wo àwọn tó ṣe dáadáa nínú iṣẹ́ ẹ wo èèyàn bíi Túndé Kèlání ìgbà kan wà Túndé Kèlání máa ń travel ó bàbá kọ́ dáadáa ń pa iṣẹ́ ẹ wo àwọn kúnlá Afọláyan wọ́n study even Gabriel Afọláyan even Ọdúnladé láti padà sí school láti study so there is that place fún èèyàn láti mọ tó ń ṣe because tó bá mọ tó ń ṣe by the time tó bá ṣiṣẹ́ tó ń gbéṣẹ́ jáde understand àwọn tó ń wò máa understand pé iṣẹ́ ọpọlọ ẹ pé iṣẹ́ wà iṣẹ́ ọpọlọ wà hmm, nígbà tí mi ṣe the call mo láti tún travel lọ sí London láti kọ́ sí nípa bí a ṣe ń ṣeré tíátà sí sèmi fi pé ó da kọ́kọ́ sí ju because àwọn èèyàn ti ka eré tíátà pé ah táwọn èèyàn bá tẹ̀wọ̀n bá rí skul lọ táwọn èèyàn bá tẹ̀wọ̀n bá rí iṣẹ́ ṣe tẹ̀wọ̀n bá rí ah ẹ jẹ́ lọ ṣe tíátà ó ti kúrò ní level yẹn hmm. it's a professional job ẹ ṣe gan ẹ tẹ́ bá wá rí ẹni tí ó fẹ́ máa ṣe eré tíátà tó fẹ́ darapọ̀ mọ́ṣẹ́ tíátà kí ni tẹ́ pé kò tẹ̀fẹ́ wá ní sùúrù kò fẹ́ tẹ̀lé ìlànà pé àwọn kan tí wọ́n ń ti pẹ́ o àbí ẹ máa ní kankan tí wọ́n láti ṣe kí wọ́n tó dé ipò gíga kí ni irú ìmọ̀ràn tẹ̀lé gbàrú ẹni bẹ́ẹ̀ yẹn ah, tí ò fẹ́ ní sùúrù. àpẹ ah, kó máa lọ náà ni kó continue hmm. ah, kó kọ́ntínú. kó máa lọ bẹ́ẹ̀. Ah, tó bá yẹ pé kò fẹ́ ní sùúrù yẹn jẹ́ o máa ṣe ẹ ẹ má in fact preferably ma ni ẹ má advice ẹ. pé kó sá máa lọ bẹ́ẹ̀. no sincerely ó máa ọlọ́run ẹ má ní pé kó jọ kó stop kí lẹ́fẹ̀ẹ́ bẹ̀ fún ẹ jọ máa ṣe bẹ́ẹ̀ tó bá ti wọlé ẹ jẹ́ kó ṣe by the time tó yẹ pé òun àti family member ló máa ra fíìmù ẹ hmm. ẹ understand tó yẹ pé bó ṣe ń shoot ni boomer kì í yọ <laughs> nínú fíìmù yẹn ah. tó o pé báwo ló ṣe ṣe o mọ̀ pé àwọn èèyàn máa ń rò pé àwọn ọmọ tán gan hmm. so tí result tó sáré waste bí o five million ten million six million tó fún ní feedback pé irú eré ìjàwó irú eré ìranù wo lẹ́yìn ṣe orí ẹ̀ pé hmm. so ìgbà mi kọ́ ìgbà mi tó bá ní à ah, ìwọ̀rọ̀ sọ́dọ̀ rárá kí ló fẹ́ study fún ẹ̀ fi ilẹ̀ àti mi ẹ̀ fi ilẹ̀ ìgbà tó bá premier fíìmù ẹnu traffic Lagos Ibadan expressway <laughs> orí ẹ̀ wá pé. tó ẹ̀yin aráalé mi o mo ti rẹ́rìn-ín tàkìtì ń bì í ẹ̀hún lẹ ti gbọ́ lẹ́nu wòlíì wa wòlíì àròlé pé báyìí ni àwọn ń rò pé ó yẹ kí ó ṣe rí nínú iṣẹ́ tíátà èmi náà ti jẹun báyìí mi ò tí ì yó ṣùgbọ́n kí n bá lè yó kẹ́yìn kẹ́yìn náà bá lè yó nílé ẹ jẹ́ kí n lọ lókè lọ́hùn fún ìṣẹ́jú díẹ̀ kí n wá pe àlejò mi kejì láti wá bá a jíròrò lórí èrò ọkàn àwọn òṣèré mò ń bọ̀. mo sọ fún yín pé lórí ètò ilé ní ẹ máa jẹun kì ẹ máa jẹun yó lé nítorí pé gbogbo nǹkan tẹ máa gbọ́ lé ní àwọn nǹkan tẹ̀ tí ẹ gbọ́ rí ni èmi gan tẹ̀ ti kọ́ àwọn ẹ̀kọ́ kan ṣùgbọ́n kò tí ì tẹ̀mí lọ́rùn so nítorí bẹ́ẹ̀ báyìí sìn máa wá pe àlejò mi kejì ẹ wọ́n dúdú bíi tèmi náà báyìí náà ni wọ́n rẹwà òṣèré tíátà làwọn náà so báyìí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé àlejò mi fún mi Ọjọ́yẹ̀ Olútọ́lá káàbọ̀ sí orí ètò wa hmm wọ́n bá wọn jowó torí wọ́n tẹ̀ ti fẹ́ rẹwà ju èmi tí mo jẹ́ pìrìsẹ́ńtà lọ báyìí ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe sí mi ìkọlẹ̀ ní pé kẹ́ padà sílé lọ yìí ṣùgbọ́n ẹ káàbọ̀ sórí ètò wa ẹ rẹwà púpọ̀ mo gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ mo láìkí àwọn yín bó ṣe ń dán àwọn atábá dúdú báyà dára wa mọ̀ ẹ káàbọ̀ sórí ètò àwọn kan pupa ń bí ṣùgbọ́n àbá wọn jiyàn àwọn ata dúdú ó ti yé yín àwọn ata dúdú báyìí dára wa mọ̀ <laughs> ẹ káàbọ̀ sórí ètò wa ẹ bá wa káwọn ara lè. Um, gbogbo ara lé akínyìn o akúdédé wòyí o ṣàbáyín dáadáa mo trust. ẹ <laughs> ṣe ẹ bá wa sọ díẹ̀ nípa àwọn iṣẹ́ tẹ́ ti ṣe fáwọn ará ilé. iṣẹ́ tí mo ti ṣe ó pọ̀ gan-an nínú Yorùbá àti ní èdè Gẹ̀ẹ́sì ní English mo kópa nínú eré ọmọ ìpájà um, Yorùbá ni mo ń sọ lórí ẹ̀ báyìí. Um, ọ̀lẹ olè ah, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe mọ̀ pé ńgbà mi àwọn orúkọ eré yẹn a lè wà lórí sẹ́ẹ̀tì ńgbà mi gan káwọn tẹ̀ máa rántí. káwọn rántí nínú ti English mo kópa nínú àwọn series kankan tí mo rántí dáadáa because ìyẹn máa ń gùn bíi Ìjẹ̀mẹ̀jì àjọṣe um, battleground àti wà nínú. No, Ah, mo rántí ẹ má jẹ́ kí n mm, wọ́n ṣe pa owó mo rántí. àwọn tẹ̀sí ẹ̀sìn dárúkọ yẹn iṣẹ́ ńlá ní gbáǹkọ́ gbì ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí mo fẹ́ bi yín ní àwọn ìbéèrè kan nítorí pé kẹ́ àwọn wòlíì wa tó wà lórí ìjókòó ṣé ẹ̀mí mímọ́ yẹn ti ń fò sọ́dọ̀ tí yín náà torí pé bí mo ṣe wà yìí sí ah. ẹ̀mí ah, ṣètìrí ẹ̀mí ti ń gbé wọn ẹ má yẹ kẹ́mi lóyún jù ah, kò lè tó yé mi gan ẹ̀mí ò lò mí tó yìí ẹni sùúrù ó lágbára gidi. àná tí yẹn ó ń bò mí ṣùgbọ́n mo ń tọ́ láti control ẹ má yẹ kó tuntun wọ yín o ẹ má yẹ kó tuntun abẹ́ ní ìdí omi kásáré wa yín wò mí. kò tí ì yá kò tí ì yá díẹ̀ díẹ̀. ẹ jẹ́ kí n bí láwọn ìbéèrè kan pé ìlànà tí à ń lò níbí ní nàìjíríà wa ń bì àti ti òkè òkun àwọn ìlànà tó ń lò àwọn techniques tó fi ń ṣiṣẹ́ àwọn nǹkan ìkẹ́kọ̀ọ́ wọn kí ni ẹ rò pé tá a bá máa ṣe àfiwé méjèèjì kí lẹ rò pé ó yẹ kó pọ̀ tẹ́ ẹ ká máa ṣe tá a máa fi dàbí àwọn ará òkè òkun hmm. àbí tẹ́ ẹ ká mú kúrò. Ah, ó pọ̀ díẹ̀ hmm. ṣe rí irinṣẹ́ wọn lásán hmm. ah, wọ́n ṣe báwa ṣe ṣe dààbò a mọ̀ pé áfíríkà ni wá a mọ̀ pé bíi gbùrùgbùrù ẹ mo láǹtí kan ẹ má bínú pé ó wá láti ìlú òyìnbó nígbà tó hmm. dé tá a gbé káàkiri ah ni ẹ̀gbọ́n mi ní ẹ jẹ́ ẹ wá wọnú mòlù ẹ̀ kẹ́ wo bó ṣe ń rí kó wọnú ẹ̀ kó rí gbùrùgbùrùgbùrùgbùrù rọ́ṣìn yẹn so pé ah, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń mú mi tí mo ṣe lè explain ẹ̀ ṣùgbọ́n títí wa ní Africans a kì í sùúrù a máa fẹ́ sáré ṣùgbọ́n àwọn ará tòkè òkun yẹn ah, ṣe rí iná i don't understand ṣe rí equipment lásán hmm. tẹ bá kọ́kọ́ débẹ̀ ó nígbà kan tí mo lọ bá àwọn glo ṣiṣẹ́ àwọn òyìnbó ló handle nígbà tí mo rí iṣẹ́ yẹn gan lásán mo pé yé wọ́n wà báyìí ó kíní yẹn ó tóbi gan ṣe understand kò jọrọ àwọn cameras táwa mi mú orúkọ ẹ bọ mọlẹ káwọn lo mark three mark four káwá ti kan kinní kan kinní kan ṣùgbọ́n àwọn yẹn mi ti mú orúkọ irinṣẹ́ tán lò ṣùgbọ́n wọ́n máa ń fi ara balẹ̀ ṣe iṣẹ́ wọn táwọn bá fi ọjọ́ kan ọjọ́ mẹ́ta a fi ṣùtù bíi bíi part one part two mhm. àwọn i don't know but wọ́n máa ń take time wọ́n take time wọn láti ṣiṣẹ́ so um, gap yẹn ó pọ̀ síra wọn kí ni àwọn nǹkan tí ẹ lérò pé ó yẹ ká ṣe láti àmọ́ pé kò lè rọrùn bẹ́ẹ̀ náà láti bá wọn dọ́gba ṣùgbọ́n láti ẹ̀ ti súnmọ́ díẹ̀ láti ẹ̀ ti débẹ̀ díẹ̀ kí làwọn nǹkan tẹ́ rò pé a lè ṣe láti súnmọ́ ìlànà yẹn díẹ̀. àwa náà lè débẹ̀ hmm. a lè débẹ̀ àwọn ìjọba wa náà pẹ̀lú tí ìjọba bá ràn wá lọ́wọ́ ta ní báyìí báyìí báyìí la ṣe fẹ́ a lọ kọ́ ẹ̀kọ́ sí báwo lẹ ṣe ń ṣe é a fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe káwa náà lè dàbí yín then we need money we need finance kò tó kò ṣe wọn sponsor káwáyàn tó máa help láti because nǹkan tá a rí là ń lò kò sẹ́ni tó fẹ́ dìde ràn wá lọ́wọ́ kílẹ̀ yìí náà ti ṣe kílẹ̀ ní kíníkan kíníkan but tí ìjọba bá dìde pé yes tó believe nínú iṣẹ́ wa tá à ń ṣe yìí tí wọ́n dìde tán ni ó yá ẹ lọ síbẹ̀ kí lẹ fẹ́ lò ẹ kó wá síbí yìí àwa náà a rí i a lè ṣe so ìjọba ni màá bẹ̀ kí wọ́n ràn wá lọ́wọ́ once they believe in us we can also go a long way and become like those people. ẹ ẹ jẹ́ kí n wá bí i pé ṣé ẹ ti rí ẹnì kan tàbí méjì tẹ́ pé wọ́n kàn déédéé wọ inú iṣẹ́ tíátà tí wọ́n ní ẹ̀kọ́ kọ̀ọ̀kan wọn ò mọ̀ wọ́n kàn déédéé dé pé èmi yìí o mo di star lénìí. wọ́n wà bẹ́ẹ̀ <laughs> wọ́n wà bẹ́ẹ̀. kí ni ẹ rò sáwọn nǹkan yẹn torí mo ti bi wòlíì náà báyìí sìn wọ́n dẹ̀ ti sọ nǹkan táwọn ń rò nípa ìpè mo fẹ́ kẹ́ wá mọ nǹkan tẹ̀yin gan ń rò nípa ìpè kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀ àbí àti pé kí ló dé tí kí lẹ fi pé ó lè ó lè máa farú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Um, industry wide tówó bá ti wà lọ́wọ́ ẹ̀ tó ti ní change díẹ̀ ò hmm. hmm. nídìí to them tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó jẹ́ kí ó jẹ́ kó kí a yọ kúrò ní ká ká má máa ṣe rẹ̀ mọ́ ṣùgbọ́n Ọlọ́run á ràn wá lọ́wọ́ tó bá ti ní change díẹ̀ tó ti ní mílíọ̀n kan tó ti wọlé sí wọn lọ́wọ́ àìmí ah, náà fẹ́ shoot wọn ò kẹ́kọ̀ọ́ láti ibì kankan wọn ò mú anything about being an actor they don't know anything wọn kàn ti kówó lẹ̀ wọn ti ṣe pim pim pim wọn dẹ̀ go on set and but ẹ jẹ́ kí n sàn kankan fún yín sórí tó bá ṣe sáré ẹ bẹ́ẹ̀ náà ló ṣe máa wálẹ̀ àfi tó bá ní pé òkè jẹ́ kí n padà from scratch kí n lọ kọ́ ẹ̀kọ́ yẹn you will learn it in the hard way because tó bá dókè tó fi pé mo ti di star mo dókè ayé ẹ máa yọ fún ẹ o láwọn ibì kankan tó jẹ́ pé àwọn èèyàn dẹ̀ máa sọ sí ẹ báyìí ìmí àpè ẹ báyìí pé ah, ìwọ ò lẹ́kọ̀ọ́ ni because o ò kẹ́kọ̀ọ́ so ọlọ́run á ràn wá lọ́wọ́ nípa ìsẹ̀yìn tí wọ́n bá ti ní change díẹ̀ ìyẹn ló máa mú wọn sáré pé owó ti dọ́wọ́ mi who are you to tell me what to do I have my money to buy anything buyable mo pe ní ìlú wa nàìjíríà ń bí tó bá ti wà <laughs> tó bá ti wà tó bá ṣe ń wá ní. ẹ jẹ́ kí wọ́n bí yín ní ìbéèrè yìí ẹ̀yin méjèèjì ni màá bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ bí wòlíì mi tó wà níkàlẹ̀ wòlíì sà ẹ ra sà ọlọ́run máa sọ agbára dọ̀tun. a sọ agbára tiẹ̀ náà dọ̀tun. àmì ẹ̀ àmì ẹ̀ pọ̀ ẹ jẹ́ kí wọ́n bí yín pé kí làwọn dojúkọ tẹ̀rọ pé àwọn òṣèré ní tíátà máa ń dojúkọ ní ìgbà tí wọ́n ṣẹ̀ ń dìde eh, one of the major ìdojúkọ tó máa ń dojúkọ ni pé ah, people don't believe in them because àwọn èèyàn believe pé tá bá fẹ́ ṣe film ready made star ní ká lò so the chances fún wọn láti ṣe film táyé máa ti rí wọn yẹn kò ń sí it's a major challenge eh, wá ó dáàbọ̀ tí ojú ẹ lè taṣẹ́ yìí so ó take producer or director tó lè take risk láti fẹ́ lò wọ́n i think because ẹni tí ò bá ṣe film. Yeah táyé ò rí báwo lè fi identify na ẹni tó yẹ kó tún lọ ẹ̀ sí fíìmù á ní ah that's why tẹ́ máa notice pé àwọn actor wa máa wà overused because kò sí space fún nuance láti. tó ẹ̀yin èèyàn mi nílé ẹ òun lẹ ti gbọ́ lẹ́nu àwọn àlejò mi méjèèjì yìí ṣùgbọ́n ẹ àti ìlọ a ṣì ń bọ̀ ẹ jẹ́ ká sáré lọ ní ìṣẹ́jú díẹ̀ à ń padà bọ̀. ti sọ ojú abẹ nìkú níbí báyìí ọ̀rọ̀ kan dẹ̀ ń ta kókó ó ń kan mí lóminú tí mo fẹ́ bi ẹ̀yin àlejò mi tẹ̀wà lórí ìjókòó yìí ìbéèrè náà dẹ̀ kìíní ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pé wọ́n ní ladies first ṣùgbọ́n tó bá dọ̀rọ̀ owó wọn ní sọ pé ladies first ṣùgbọ́n ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú yín àǹtí àǹtí fún mi. ẹ nínú iṣẹ́ tá à ń ṣe yìí àwọn tí wọ́n ti jẹ́ olókìkí yálà bóyá olùdarí ni àbí pé àwọn tó ní iṣẹ́ gangan èyí àwọn producers àbí kó jẹ́ pé àwọn òṣèré gangan gangan láàrin wọn yẹn ṣé lérò pé wọ́n ti wọ́n ti ṣe nǹkan tẹ́ pé àwọn gan ti lè tójú bọ́ pé àwọn tó wà lábẹ́ mi mo lè kọ́ wọn kí n lè rí wọn lọ́la pé à lọ́jọ́ ọ̀la ò má rẹ́ni báyìí máa sọ pé èmi gangan ni mo kọ́ ń ṣẹ́ inú wọn á lè dùn ṣé wọ́n ti wọ́n ti ṣiṣẹ́ débẹ̀ ṣé wọ́n ti ṣiṣẹ́ dójú àmì láti sọ pé àwọn gan dángájá láti sọ pé àwọn fúnra wọn gan wọ́n tó tán láti sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ á ní òun ní ibì kan tó ti ń kẹ́kọ̀ọ́ á ní film school eléyà lóun ní film school ṣùgbọ́n lọ́kàn tí ń ṣe rò pé lóòótọ́ wọn ti dángájá dé ipò yẹn pé ah, lóòótọ́ lóòótọ́ o àwọn ohun bó ṣe ń ṣe àwọn ọ̀nà tó ń gbà láti fi ṣiṣẹ́ ṣó ń mórí èèyàn wù láti sọ pé àwọn eléyìí ẹ jẹ́ ká mú nǹkan tó ń ṣe ẹ jẹ́ ká mú lò. púpọ̀ nínú àwọn èèyàn tó ti ga tó ti ní òkìkí hmm. eh, wọ́n ṣiṣẹ́ débẹ̀ náà ni so tó bá kóyàn jọ páwọn náà fẹ́ kọ́ eh, ó wà ṣàṣà ní kẹ́ tó lè rí ẹni tí tó ti lókìkí tó ti mọ̀ nǹkan tí tí ó wá kóyàn jọ láì jẹ́ pé òun gan náà ti pass through level yẹn mi ò tí ì rí ṣá mi ò tí ì rí ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ọ̀gá wa tí mo ti rí all of them gbogbo wọn ti kọ́ ẹ̀kọ́ tó fi lè jẹ́ pé wọ́n lè wá kó àwọn èèyàn jọ pé káwọn náà train àwọn èèyàn èmi náà mo kọ́ ẹ̀kọ́ lọ́ndà ọ̀gá kan náà ni mo kọ́ ẹ̀kọ́ títí náà fi graduate mo tún graduate mo ti lọ school tán o mo tún ṣe tó padà kí tún kọ́ ẹ̀kọ́ yẹn mo dẹ̀ tún rẹra mi nílẹ̀ mo tún ṣe scratch right mo ṣe ṣe títí mi náà fi graduate bí mo ṣe graduate báyìí èmi náà produce iṣẹ́ mi mọ̀ pé yes so tó bá wù mí ní ìsìntẹ́mi náà bá ní èmi náà fẹ́ ní school. ẹ kí lórúkọ ṣe yín yẹn torí èmi láìkì kí máa nǹkan tó dáa kí èmi máa wò ó <laughs> ẹ bá mi sọ fún àwọn aráalé pé kí lórúkọ ṣe yín o kọ́ lè lọ́ọ́ bá wa wò ó. mo ti produce film mẹ́ta alákọ̀ọ́kọ́ a pè ní gbèsè debt but English ni okay. the second one is the master plan English nìyẹn náà ìkẹta tí mo wá ṣe tó ṣì ń hó lọ́wọ́lọ́wọ́ a pè àkọlé ẹ̀ ní Gbémisọ́lá hmm. Gbémisọ́lá o ṣé Yorùbá ni gbé mi débi ṣé yorùbá ní báyìí ṣé ti wá jáde ṣé ti dàgbéléwò orí kí ni youtube yà ó wà lórí youtube. òun lẹ ti gbọ́ yẹn o ẹ sọ wọn advert ṣùgbọ́n màá bá yín sọ fún wọn wọ́n ní gbémisọ́lá ti dàgbéléwò ẹ lọ́wọ́ gbémisọ́lá ó ti dàgbéléwò. bàbá dẹ̀ ṣe wo gbémisọ́lá ọlọ́run a máa gbé yín dé ibi ire débi ọlá ní agbára ọlọ́run. àmì ẹ̀pọ̀ wòlíì kí lẹ rí sí ìbéèrè tí ah, ah, wọ́n ti ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́yìn ológo náà ni gbogbo wa ṣùgbọ́n jẹ́ kí mi gbọ́ nǹkan tẹ́yìn máa sọ láìkí mo fi everybody ló ní nǹkan láti teach wọ́n ti sọ even gan olè máì tí ṣe mọ̀ pé ẹlò àwọn kan wà nídìíṣẹ́ wọn ti lókìkí wọn ti lórúkọ bọ̀ wọ́n ní ẹ̀kọ́ tó lè kọyàn hmm. so àti ẹ̀ gbọ́dọ̀ fi òkìkí àtorúkọ gan wò ó hmm. ẹlòmíì wà tó jẹ́ pé over the years tó ti gather experience hmm. tó bá dẹ̀ pass ẹ̀ fẹ́yìn tó ẹlòmíì gan àwọn olókìkí míì wà wọ́n lọ ń kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn tí ò lókìkí wọ́n dẹ̀ mú nǹkan tó ń kọ́ wọn lò so I think anybody tó bá ti gather experience tó dẹ̀ ní o eh, because o mọ nǹkan tó máa kọ́ lọ́dọ̀ ẹni nǹkan tó máa help iṣẹ́ so I think it's kéèyàn gbogbo àṣà ní attitude láti fẹ́ learn one way or the other. ẹ ṣé gan ẹ̀yin àlejò mi àǹtí fún mi àti wòlíì mi tó wà níkàlẹ̀ ẹ ṣé gan tẹ wá o mo lérò pé tí má pè yín níjọ́ mi ẹ máa jẹ wá ẹ ṣé gan ni ẹ ṣùgbọ́n kí a tó máa lọ wòlíì ẹ jọ̀ọ́ ẹ sáré bá wa fún wa ní àdúrà tíntínní díẹ̀ tíntínní báyìí àdúrà mẹ́sìn <laughs> mo máa ń charge ní kí to release ẹ̀ mo ní premium mo ní advance premium <laughs> mo dẹ̀ ní luxury mo ní first class prayer mo ní mm. prayer economy mm. prayer economy ẹ̀ màá kọ́ release ẹ̀ fún ẹ but eh, torí èrò ọkàn àwọn òṣèré la wà mo mm. release ẹ̀ fún ẹ. esu ah ẹ̀mí ò ah ni lute ogo ẹ̀. àmín àmín Jésù àmín ẹ ti gbàdúrà tó ṣókí lọ bẹ̀rẹ̀ oge wọ́n ti sọ pé ẹkọ́nọ́mì làwọn fẹ́ fún wa eh. àwọn ò fún wa ní premium tí kò ti dá bẹ́ẹ̀ eh, eh. tó bá ti wá níjọ́ mi wọ́n máa fún wa ní premium ẹ ṣe gan-an ti ẹ wa ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bíi wòlíì mi pé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé níwòyí ọ̀sẹ̀ tó ń bọ̀ láyọ̀ la máa pàdé èmi ọmọ yín ọ̀nà pẹ̀mí kò bá ń gbọ́ pàdé mo ń kí yín pé ire o ire kàbìtì ó dàbọ̀.